ó yẹ kó lọ pàǹtí tẹ̀lé àwọn èèyàn míì àwọn èèyàn míì tí ọba tó wà ní. èèyàn kan ń ba yín wí bí èèyàn kan ti da yín lò ó ní madam Kọ́lá ó ní don't be sentimental ó ní the siblings they called eh, hold on ó ní the siblings they called they called that they don't have interest in their sister well-being the siblings said that pastor ń gbá lórí mi if they call them they will they they, they will come so. no yeah, no no eh, no no so àwọn àwọn sísá pé. gbogbo ẹlọ́mà ẹlọ́mà ṣàgbọ́n mi mo farabalẹ̀ wo gbogbo chat yẹn ni kí tó lè kí tó lè sọ ma sọ̀rọ̀ báyìí mo fi arabalẹ̀ gbogbo chat gbogbo wọn ni mo wò. Hmm. ẹ lẹ́bi lẹ́bi bí èèyàn kò sọ pé ẹ má ti jẹ́ kí ọ̀rọ̀ atrocity ni mò ń kà lọ́wọ́ mo ti ka mẹ́ta ẹ jẹ́ kí n kà yókù kí n tó padà sí ọ̀rọ̀ sentimental yẹn ẹ máa rán mi létí ọ̀rọ̀ sentimental yẹn ẹ jẹ́ kí n kà àwọn atrocity yẹn tán. nọ́mbà atrocity mo ti sọ fún yín pé nítorí pé ó fi ilẹ̀ ó jẹ́ kó dá wọ́n jẹ́ kó dá wà òun ni nọ́mbà tí atrocity tó kọ̀ mí èèyàn ti ń sọ̀rọ̀ tó ẹ́ẹ́dì báyẹn létí ó yẹ kó pe àwọn ẹbí ẹ̀ sí nọ́mbà four òun ni kó lọ sin òkú yẹn kò sí láìsí kankan sí bí èyí ní abẹ́ ọ̀run yìí láti lọ sin òkú olókù kò ah, tọ́ mọ́ ìlú. kílẹ̀ mi báyìí kó lọ sin òkú olókù ṣé gbogbo wa wò ńgbà tó ń ṣe ní ah, ah, gbogbo ìbọ̀dì lọ ẹ wò eh, ṣèbí ńgbà tó kọ́kọ́ sin ẹ̀gbin ọ̀run ṣèbí gbogbo aṣáàrí lórí screen nígbà tó ń ṣe àbẹ̀wò lẹ́tọ́ eh, sọ. gbogbo yín bẹ̀ wò yẹn ṣé gbogbo yín tẹ̀ ń wo yẹn ní family yẹn. ṣé pa ló ló sí ń gbà yẹn ni àǹtí mi ò láìkí nǹkan tẹ̀ ń sọ yìí. àwọn ọmọ ìyá ìyẹn kó dúró lè ní sọ̀rọ̀ èmi ò sọ pé àwọn èèyàn wo àwọn èèyàn wo kò sí ìkọ̀tọ́ kan ní pẹ̀lú gbogbo ọmọ nàìjíríà o àwọn tó tọ́ àwọn tọ̀rọ̀ kọ́ lè ní sọ báyìí o pé ó yẹ kí wọ́n wà bẹ́ẹ̀ pé. Ah, ah, ṣáwọn àìbáwọn ah, àbúrò ẹgbin ọ̀run wà bẹ́ẹ̀ lọ́jọ́ tó ń sin àǹtí ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ ká ṣe sọ kínní ẹjẹ́ sọ bó bá ṣe rí ṣebí àwọn fámìlì ẹgbọ̀n òun wà ń bẹ̀ lọ́jọ́ tó sin ọkọ everybody wà ń bẹ̀ lọ́jọ́ tó tó ṣá tó tán sí nà. ìjọ tó lọ tún lèmi sọ sẹ́. tán ẹ̀ tún mẹ́ ok ìjọ tó lọ tún ni mò sọ òní nọ́mbà four tí mo sọ pé atrocity tó kọ mi hmm. ó lọ tún hu sẹ́ sí elájà ó lọ wú òkú yẹn ó lọ sí síbòmíì nítorí pé ẹgbẹ́ ọ̀hún ti bá bá sọ sílẹ̀ lọ́dọ̀ lọ́ọ̀yà sílẹ̀ pé wọ́n ló wọ́n ló tí ẹjọ́ ọ̀run bá kọ́ sílẹ̀ títí èmi pé kó máa kó máa mẹ́kì kó máa mú mọ́ṣọ̀ yẹn wá fáwọn àbúrò ẹ̀ pé ààrẹ wo nǹkan tá à ń ti yín máa sọ lélẹ́yìn ẹ tíra ìkẹjẹ́ ká wá òjọ́ ta máa lọ fún fún kò ń ṣe pé kó gbá kó gbá front kò síbi tó fi ń ṣerú ẹ̀. ó sọ fún tẹ bá ti sọ̀rọ̀ tó máa play ẹ̀ ó sọ fún wọn ma tẹ bá ti sọ̀rọ̀ tán ni màá máa play ẹ̀ sìn ó sọ fún wọn wọn lóyún màá play ẹ̀ ṣáà ẹ máa sọ̀rọ̀ yín lọ màá play evidence yẹn ẹ máa sọ̀rọ̀ yín lọ. <laughs> àwọn ò ráyè kò yẹ kó sí o torí kò ní làkàyè ni o àìní làkàyè ni ẹ̀wọ̀n tẹ́lómi máa ń lọ yẹn tẹ́ bá mọ̀ àìgbọ́n tó àìgbọ́n tó tẹ́ bá lẹ́lómi lẹ́wọ̀n kò gbọ́n dáadáa ni bọ̀ tóun bá lo ẹ̀wọ̀n yẹn ẹlòmí àtúntọ́ gbọ́n bẹ̀ pé yéè nǹkan tó bá gbé lágbájá lọ ẹ̀wọ̀n nílé yìí àìgbọ́n dáadáa ni náà ó yẹ kó tí wọn ráyè ẹ ṣàfẹ́ kí ẹ ṣàfẹ́ pé ẹ kàn kí pa lọ sẹ́wọ̀n lórí ipò ṣoore kí pa lọ ẹ̀wọ̀n lórí ipò ṣoore guys click on love and like and don't forget to share as you're joining God bless you. kò ṣoore kankan kò sóore kankan kò sóore àǹtí ẹ dájú ẹ dájú àǹtí ẹ dájú ẹ dájú ẹ dájú títí dọjọ́ tó bá máa ráyè ni ah. àwọn olóyè kan síwájú fóun tẹ̀lé over confidence wọ́ọ̀rì ẹ̀ over confidence wọ́ọ̀rì ẹ̀ ẹ̀rọ fẹ́yàn máa ń lọ sí ẹ̀wọ̀n fún over confidence ni ah, ah. over confidence wọ́n dúpẹ́ pé ìlú tó wà ìlú tó wà tó wà ìlú tó ní ìlú tó ní kíní lẹ̀ ń gbé ìlú olófin lẹ̀ ń gbé mo dúpẹ́ pẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú táwa yìí ṣé èèyàn lè bá òyìnbó try nonsense kó wá sọ pé mi ò mọ̀ ṣé ṣé mi ò mọ̀ wà nínú dictionary òyìnbó ni ẹ sọ̀rọ̀ náà ṣé èèyàn máa ń sọ pé eh, eh, eh, I don't know or I'm sorry I'm sorry yẹn wọn ni wàá ti máa lọ sọ á ti gbé ẹ jẹ́ kí n máa bọ́rọ̀ mi lọ mo ti sọ pé number four nìyẹn mistake tó ṣe tó yẹ kó ṣe kò yẹ kó sin òkú yẹn láti di number four then number five òun ni pé kò bọ́ síta kò pé àwọn àbúrò yẹn pé bí kíní ìṣe líle léyò kíní ìlé léyò eléyìí báyìí eléyìí ṣe wà nìyẹn o ó wá ń bá wọn ó wá ń ó wá fẹ́ máa pín ilé wọn ẹ ẹ wọn láìkì ẹ̀gbọ́n wọn is that your business ẹlẹ́nu rúrùn olólàmù yẹ bó bá ṣe wù kẹ́nu ẹ ṣe máa rùn tó àmúyá tí ẹni ẹni àwọn tó bá ṣe wù ló ṣe lè gbẹ́nu kú kò kan kíyè mọ́ pé ẹnu she have no business with that tí ẹni kó mú bọ̀n pẹ̀lú láìpẹ́ ọlọ́run ti ọ̀gá ah, nígbà tó ń ṣe kéde fún yàn lójú ayé ẹ̀ nítorí tí ègé òun kú ìṣẹ́jú tó kù yẹn ni iṣẹ́ tí iye ti tán gbogbo ìyókù yẹ kó máa tò sẹ́yìn ni ẹ̀yin wọ́n fẹ́ ti ègé òru ẹ̀yin ló yẹ kó tò sí kó fọwọ́ lẹ́rán kó máa wò wọ́n ẹ̀yin wọ́n fẹ́ tú wú ni o wọ́n fẹ́ tú wú ni o ó yẹ kó fọwọ́ lẹ́rán kó máa wò wọ́n ni bọ̀ sí pé ó sọ pé ẹ àkọ́kọ́ jẹ́ náà tó bá ti wá jẹ́ ìyàwó tán wá ṣe wá sílẹ̀ pé máa bá tiẹ̀ lọ jàre hmm. máa lọ máa bá tiẹ̀ lọ hmm. gbà iná so fún ẹni tó wá sọ mo wà sentimental yẹn ẹ jẹ́ kí n padà sí orí ẹ̀ láì níwájú ọlọ́run àtẹ̀yàn mi ò wà sentimental à ń sọ gẹ́gẹ́ bó ṣe yẹ kó wà ní Yorùbá ni bí kọ́tọ̀ wa ṣe sọ òun ni mo fi sọ ọlọ́run dẹ̀ rí mi ọlọ́run dẹ̀ rí mi pé nǹkan tí kọ́tọ̀ wa sọ ni mò ń sọ yẹn because tí èyí ṣe like ó ń sọ̀rọ̀ bí pé àwọn pípìn yẹn ò ní right then àwọn speakers yìí náà sọ̀rọ̀ wípé wọn ní Europe ẹgbẹ́ òru lọ́nà òru ó tún sọ̀rọ̀ mọ́ ẹgbẹ́ òru lẹ́sẹ̀ lọ́nà òru in the sense that ìyá munis that's àbúrò ẹgbẹ́ òru tó tẹ̀lé aṣọ ẹgbẹ́ òru jẹ́ ẹgbẹ́ òru wọn lé fún yín olóma ṣe pẹ̀ fún wọn náà but àwa kà àwa máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn Ọlọ́run ti ṣe ìdájọ́ everybody irú wo ni wo ló ń ṣépè fún yàn ẹ wá sọ pé bẹ́ẹ̀ yẹn dá padà fún kò ṣe ní dá padà fún kò sí ẹni náà láyé yìí tó lè ṣépè fún mi tí mi ní fún. padà èyàn kì í fẹ́ pé bá mi ṣeré mo ṣépè fún lady yẹn kó tó fàjà ẹgbẹ́ títí èrò ni mò ń sọ yìí o pé nǹkan tó fàjà wọn èèyàn títí ẹ lady yẹn léèyàn burúkú báwo ló ṣe jẹ́ èèyàn burúkú o ṣépè fún èèyàn ṣètì ẹ padà ó wá sọ pé e, èèyàn burúkú ni pé ó ń gbọ́ ẹ̀gbọ́n ẹ̀ lẹ́nu kó ṣe ẹ̀gbọ́n tí ò ní sẹ́ńsì tóun ṣépè fábúrò ẹ̀ ó ṣe máa ṣépè fún mi ìmọ̀ irú ló tó lè máa bí mi tí màá wá ṣépè fábúrò mi gan ibi títẹ̀ mi wà fábúrò mi bá ṣe ní tó ṣe kọ́ tó dùn mo lè máa sunkún mo lè máa sunkún ẹ̀ hà kí wá ìpè fábúrò mi ìpínlẹ̀ náà lẹ́la mi sọ pé egbin ọ̀run ṣẹ́ ìpè fún ó máa dá padà àbúrò kí ṣàbúrò ọmọ ọwọ́ àbúrò tó ti ga tó ẹlẹ́nu wà láyà láyà wà ń ṣépè fún because olówó ẹni wo rúra ẹgbẹ́ bẹ́ẹ̀ ìyẹn náà máa ṣépè fún pé owó ẹ̀ ni wàá mú dání owó ẹ̀ ni ò ní fún mi wọ́n ṣépè fún mi dákun á ṣẹ́ ti ṣe padà hmm. so nǹkan tí ìyẹn capitalize lé lórí nìyẹn hmm. ó ṣépè fún ìyẹn wá anybody tó bá tún fẹ́ pè wọlé náà ẹ lè pè wọlé bẹ́ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ so kẹ́lòmíì tún pè wọlé. Mm. ṣé kí n ṣì kọ́ọ̀tù náà ṣé n ṣì ẹ ṣì tí bá ń sọ̀rọ̀ lọ lẹ́tà náà ẹ tún lè pè wọlé padà again. ok ọmọ mm, ìpínlẹ̀ àárín pé mi ò wà sentimental nǹkan tó ṣẹlẹ̀ lárojọ́ lé lórí ẹgbẹ́ ọ̀run náà jẹ̀bi àdá à tó dá òkú ọ̀run náà ìbò ọ̀run náà jẹ̀bi ìgbà kò ní kankan láti ṣépè fún àwọn ọmọ yẹn fún wọn torí kíni ẹ wá ní wọn dá padà fún wọn ò Thank you for giving me okay. the opportunity. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Um, any tèmi, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ah, àwọn èèyàn ti ń pè wọlé Oh my God. Ah, me tẹ̀ mọ́ àwọn èèyàn ti pè Ah, àwọn èèyàn ti pè gan o. Mo talent and ta lé èèyàn kan tó ń pè Hello. Hello, Sago. Yeah, hello, Shewa, okay ẹ wà ok ẹ ṣì wà ẹ ṣì wà live àbí. ẹ mọ wà live o wọn wà live o wọn ń gbọ́ nǹkan tẹ bá sọ o tẹ bá sọ wọn máa gbọ́. ṣé mo lè dá sí. ẹ dá sí ẹ dá sí. àkọ́kọ́ màá sọ̀rọ̀ màá dẹ̀ tún máa màá dẹ̀ tún máa tún ti béèrè question ẹgbẹ́ má bínú màá fẹ́ béèrè question lọ́wọ́ yín. ẹ jọ̀ọ́ mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín because mi ò mọ̀ bóyá yorùbá ni yín bóyá ẹ̀ ti ṣe yorùbá. yorùbá ni mí. ẹ jọ ṣé yorùbá ni. yorùbá ni mí yorùbá ni mí àbí ìjìnlẹ̀ yorùbá gidi gan àbí. bẹ́ẹ̀ ni mà ìjìnlẹ̀ yorùbá ni yorùbá ni mí. ẹ rí èmi tí mò ń sọ̀rọ̀ yìí ọmọ ìlú kan náà gédégbé ni èmi àti Ẹ̀gbin Ọ̀run. ṣé ẹ̀ ń gbọ́ mi. ọmọ ìlú wo ẹ máa sọ ẹ láti sọ ọmọ ìlú báyìí ẹ máa sọ Ìbàdàn ni o. òkè igbó kan náà jọ ni wá ṣé ń gbọ́ mi. Side bo ló wà. Hmm. ṣé ẹ wá rí ẹ ló mọ́ mi side bo ló wà ẹ ló mà ṣáìdì bo ni ìlú yẹn wà ṣáìdì bo ló wà mà. òkè gbó ni Ondo state ah, Ondo state. ẹ ṣe ẹ ṣe à ń gbọ́ yín lọ́mọ. ṣé ẹ rí pa hmm. pa náà Ondo state náà ni eh. ṣé ń gbọ́ mi. okay The same boundary ní ìlú méjèèjì. Hmm. Ìlú PA àti ìlú ní ọ̀run. Hmm. Èdè ló yàtọ̀ but state kan náà ni. Okay. Then culture yàtọ̀. Hmm. À ń gbọ́ yín lọ. À ń gbọ́. Bẹ́ẹ̀ ni ó yà máa sọ̀rọ̀ yín lọ. So eh, bá a ṣe ń ṣe ní ilẹ̀ yìí èèwọ̀ bòmíì ni. Bẹ́ẹ̀ni òwe òwe àwọn àgbà nìyẹn wọn á ní bọ́n ṣe ń ṣe níbì kan èèwọ̀ ibòmíì ni hmm. Hmm. ṣé ẹ wá rí ní àkọ́kọ́ tí bí egbin ọ̀hún ṣe wà yẹn bó ṣe di olóògbé kan lọ́wọ́ bá kó fọ̀run pẹ́ ó bí ọmọ sílẹ̀ ṣé ń gbọ́ mi mm-hmm. tó bá jẹ́ pé tí ò bímọ kéèsì yẹn bá yàtọ̀ díẹ̀ but nígbà tó ti bímọ tó dẹ̀ ní àwọn àbúrò lẹ́yìn gbàrà tó ti kú yẹn ṣe ń gbọ́ mi. mo ń gbọ́ àgbọ́yé mo ń gbọ́ mo ń gbọ́. wọ́n máa ti wọ́n máa àgbà inú ilé wọ́n máa dìde wọ́n máa ti ilé yẹn pa. tàbí kẹ̀ ó jẹ́ wípé àwọn ọmọ àti àwọn àbúrò ẹ̀ nìkan wọ́n máa láwò nínú ilé yẹn ṣé ń gbọ́ mi. mò ń gbọ́ àgbọ́yé mò ń gbọ́ mò gbọ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. ṣé wàá rí ṣé wàá rí. share as you are joining share share share and press love and like as you are joining à ń gbọ́ yín màámi. torí mo wo mo wo interview yẹn ṣé rí àbúrò ìyá wọn hmm. àwọn gangan gangan gan tó bá jẹ́ pé ọkùnrin ni wọ́n náà ń ṣe obìnrin. àwọn lè sìnkú bàbá ìsìnkú tó bá jọkùnrin ni wọ́n. ṣẹ́rí sí ní ilẹ̀ Yorùbá tí èèyàn bá téèyàn bá tó bá lọ bẹ́ẹ̀ yẹn ṣe ń gbọ́ mi wọ́n á fi àyè sílẹ̀ di forty days tó bá wá di forty days tó bá pín ogún ẹ̀ ní forty days wọ́n máa bìlífù ní pé ó máa máa ó máa máa ráre kò ní rọ kò ní sẹ́tù kò ní kò ní sùn àti tán bá pín ogún ẹ̀. Hmm. ìyẹn lọ bẹ́ẹ̀ ṣé ẹ wá rí tó bá jẹ́ wípé egbin ọ̀run wá ní ọmọ ìyá ọmọ bàbá tó jẹ́ ẹ̀gbọ́n hmm. tó jẹ́ ẹ̀gbọ́n sí òun hmm. ò ní ẹ̀tọ́ e, nínú ogún ẹ̀ ẹ̀gbọ́n ò kì í jogún àbúrò ní ìlú tí àwa ti wá. Mm -hmm mi ò mọ ìlú mi nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àbúrò lè jogún ẹ̀gbọ́n o hmm. màá wá là láàrin yẹn hmm. tí ẹ̀gbọ́n bá bímọ tó bá ní àwọn ọmọ tí ó dẹ̀ tún ní àwọn àbúrò ẹ jọ ẹ má sọ ẹ jẹ́ kí n la ọ̀rọ̀ yìí yé àwọn èèyàn lórí afẹ́fẹ́ wọ́n lè wọ́n lè wọ́n lè lítì kọ́ máa sọ pé bóyá pé ọ̀rọ̀ mi pọ̀ láti sọ pé ọba láìsí pé kí n kò sẹ́ni tó lọ́rọ̀ yín pọ̀ o ẹjọ́ ẹ jẹ́ ká máa lẹ́yìn ní gbogbo nǹkan lé ayé yìí ẹ jẹ́ ká máa lẹ́yìn wọ́n kọ́gbọ́n wọ́n tẹ́tí wọ́n kọ́gbọ́n ni o wọ́n kọ́gbọ́n ni o we need to be learn kò sẹ́ni tó sọ pé ọ̀rọ̀ yín pọ̀ o wọ́n ń kọ́gbọ́n wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ gbogbo ohun tẹ́ ń sọ lẹ́yẹ ọyọ ni o ẹ kọ̀ntínú màmí ìyá wa lẹ jẹ́ kọ̀ntínú. so tí ó bá wá ní ẹ̀gbọ́n hmm. ẹ̀gbọ́n yẹn máa jòkó ìjókòó ẹ̀gbọ́n ni. Mm. kò ẹ̀tọ́ nínú ogún ẹ̀ hmm. ṣé ń gbọ́ mi nítorí pé orí burúkú ni kí ẹ̀gbọ́n kó jogún mi mi ò ní mọ ibojì ẹ ń hmm. gbọ́ mi àdúrà ilẹ̀ Yorùbá nìyẹn hmm. ṣùgbọ́n tó bá wá ní ó bá wá ní àwọn àbúrò gẹ́gẹ́ bí àwọn àbúrò ẹ̀ ṣe dìde yìí tí wọ́n dẹ̀ tó dẹ̀ ní àwọn ọmọ ẹ má jẹ́ kí ẹ má kí gbogbo aráyé má ròyìn pé bóyá pé lóòótọ́ àwọn àbúrò míì náà wà o tán burú o hmm. àwọn àbúrò míì náà wà tó jẹ́ pé olójú kòkòrò ni wọ́n o hmm. wọ́n lè wọ́n lè da èdè sọ ilé ọlá di ahoro hmm. ṣùgbọ́n tó bá jẹ́ pé ní èmi fẹ́ fi ọ̀rọ̀ fámìlì tèmi ṣe kọ̀ǹpìà nígbà tí ẹ̀gbọ́n mi kan tó ṣaláìsí ó ní àwọn ọmọdé láwọn ìyàwó kì í ṣe ìyàwó kan kì í ṣe méjì ó dẹ̀ ń ṣiṣẹ́ ìjọba ẹ̀gbọ́n wa ló dìde ló lọ gba gbogbo entitlement tiẹ̀ lọ́dọ̀ ìjọba gbàrà tó dẹ̀ ń gbé bọ̀ gbogbo gbogbo àwọn àgbàlagbà lé wọ́n ti jòkó sí pálọ̀ ó dẹ̀ tẹ́ńdà ẹ̀ kalẹ̀ bó dẹ̀ ṣe tẹ́ńdà ẹ̀ kalẹ̀ wọ́n dẹ̀ pín owó yẹn fún àwọn ìyàwó ẹ̀ nísọ̀rí ìsọ̀rí ìsọ̀rí àwọn ọmọ wọ́n dẹ̀ pín owó yẹn èmi tí mo jẹ́ àbíkọ́yìn ìyá wọn wọ́n pè mí wọ́n ní kí n gbà á mo wá rò mo wá ní no ṣé mọ̀ pé ó wá látọkàn mi nìyẹn láti yọ̀ǹda hmm. mo ní no mo wá ní kán pin fún àwọn ọmọ yẹn hmm. so mo dẹ̀ láìkì ẹ̀gbọ́n mi yẹn gan mo wá mú suẹ́tà kan torí pé eh, eh, iṣẹ́ mobile ló ṣe mo wá mú suẹ́tà yẹn wọ́n á ní màá máa wọ̀ ọ́ pé òun nìkan ni màá fi rántí bọ́dà mi mo mú swẹ́tà ẹ̀yọ̀ kan nínú ogún ẹ̀ ṣe mọ̀ bábò ni mo jẹ́ sí irú tí ogun ọ̀run yẹn tí ìbá ṣe pé bó ṣe jẹ́ forty days tán bá ti ṣe forty days tán kò ní ìdí pé kí wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀ wá sórí afẹ́fẹ́ àtọ̀ tó bá jẹ́ pé wọ́n ní àgbà nínú ilé wọn wọn ní ìdí àti gbé ọ̀rọ̀ wá sórí afẹ́fẹ́ wọn á wọ́n á ti mention gbogbo wọ́n á ti mm, kó gbogbo ogún ẹ̀ wọ́n á ti kó jọ. Mm. nǹkan táwọn èèyàn ò ṣe kì í bìlífù lọ́ọ̀yà mọ́ ni pé àwọn èèyàn máa ń gba ẹ̀yìn lọ bá lọ́ọ̀yà láti ro rope ṣẹ̀ ń gbọ́ mi. Mm, àwọn míì máa ń change will lọ́ọ̀yà míì máa ń gbà bọ̀dì ṣẹ̀ ń gbọ́ mi. but àwọn àgbà ilé wọ́n lè pín ogún ẹ̀ bẹ́ẹ̀ tó bá wí pé wọ́n trọ́ọ̀tì lọ́ọ̀yà ẹ̀ forty days yẹn lọ́ọ̀yà máa jòkó wọ́n á dẹ̀ ka wíìlì ẹ̀ tó bá jẹ́ kó ti ṣe wíìlì kalẹ̀ ṣé mọ̀ pé a rí ẹ̀gbọ́n mi tó jẹ́ pé ó bímọ tó dẹ̀ fi àbúrò ẹ̀ ṣe ṣe goodness of kin ẹ̀ ṣé mọ̀ pé ó wà ṣá tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́yìn ó wà ó wà dáadáa tó jẹ́ pé ó ní àwọn ọmọ tán láwọn ọmọ tó pọ̀ tó dẹ̀ jẹ́ pé mo rò pé kò tí ì má rì kò tí ì má rì nígbà tó ti tó ti pèpè awọ ẹ wí ẹ kíní ẹ nígbà tó ti wọ ọṣẹ. ó dẹ̀ mú àbúrò ẹ̀ ó dẹ̀ fi ṣe mẹ́sàn-án yẹn ó dẹ̀ change yẹn hmm. títí hmm. ṣé bó tiẹ̀ ní nà ó hmm. ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ó máa jẹ́ ọmọ ìyá lọ́mọ ìyá ó máa jẹ́ tó bá jẹ́ pé ọmọ ọba kan ni wọ́n tó jẹ́ pé wọ́n jọ jẹ́ egbin ọ̀run àtàwọn àbúrò ẹ̀ wọ́n jọ jẹ́ ọmọ ọmọ bàbá hàn kì í ṣe ọmọ ìyá kéèsì ní bàbá yàtọ̀ tẹ̀sí ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n wọ́n ní ẹ̀tọ́ bí ogún ẹ̀gbọ́n wọn. àwọn dẹ̀ ni wọ́n wà gẹ́gẹ́ bí ìyá tí egbin ọ̀run ti lọ àwọn náà máa jẹ́ ìyá fún àwọn ọmọ yẹn. Hmm. tó bá jẹ́ pé egbin ọ̀run wọn àti ọ̀pẹ̀ ọkọ wọn wípé wọn ò depart kó tó di pé ó kú ṣé ẹ mọ̀ pé mò ń mò ń gé mò ń mò ń narètì ẹ̀ ní ìsọ̀rí ìsọ̀rí bẹ́ẹ̀ yẹn hmm. tó bá jẹ́ pé ọkọ pé wọ́n di part hmm? àwọn ọkọ ló máa máa rí àwọn àbúrò lọ́wọ́ hmm? ọkọ ló máa dìde gẹ́gẹ́ bíi òun ló máa ṣe ìyá fún àwọn ọmọ yẹn òun ló dẹ̀ máa ṣe gẹ́gẹ́ bíi ẹ̀gbọ́n fún àwọn àbúrò ẹ̀ náà ọkọ ló máa ní right sí everything mo watch interview kan ibì kan tí tó máa jẹ́ wípé ọlọ́run dẹ̀ yọ máa yẹn tó bá jẹ́ pé máa yẹn agree nígbà tí ẹgbin ọ̀run pé máa yẹn ò fẹ́ hand over ogún lè lọ́wọ́ kó máa bá ń take care ẹ̀ tó bá jẹ́ pé máa yẹn agree ni máa yẹn could have been in trouble now hmm. because wọn jọ sípò mọ́ ìgbà tí mo wo tí mo fídíò yẹn mo ní ah thank God for this man because ayé ò ní sọ pé ìfẹ́ ló débẹ̀ ayé máa sọ yí pé máa yẹn yí pé ó fẹ́ ó fẹ́ jogún máa wọ́n lè lóun gan ló pa wọ́n ní ah, wọ́n ní báwo ni ẹni tó jọ sí papọ̀ mọ́ báwo ni máa jẹ́ pé ó máa ní kó wà ní ìkíá ogún tó lè yẹ pé èmi dé kíè sì kíá ogún ẹ̀ lówó wọ́n máa lóun ló pa ẹ̀ṣẹ̀ yẹn lé ní ikú bọ́ sójú ọ̀rọ̀ kúrò keep tapping on love and life. mo tap on love and life guys. ẹni. tap on love and life, guys. ẹ máa sọ̀rọ̀ yín lọ tap on love and life, guys. ìṣẹ̀ṣẹ̀ àgbọ̀ gbogbo kan tí mò ń sọ. gbogbo ẹ̀ ni wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ ìyá mi wọ́n ń gbọ́ lẹ́sìn tẹ́ mo wá ṣe mọ̀ pé mo wá sí torí ọkọ bẹ́ẹ̀ yẹn mo wá bọ́ sí orí ọ̀rọ̀ pa. Hmm. ṣé rí ti pa yẹn hmm. tí èèyàn bá ń báyàn ṣiṣẹ́ ọjọ́ tí ẹni yẹn bá ti kú iṣẹ́ yẹn ti pin ó ti dópin kọ́ńtàtì hmm. tẹjọ ní kò sí kò ní ráìtì mọ́ hmm. hmm. ṣe ń gbọ́ mi that is why ní ìlú òyìnbó tẹ́ bá rí pé èèyàn kú immediately ó ti bó bá jẹ́ social network ló ń immediately wọ́n ti máa social network everything will block. Hmm. Oh, everywhere yes ní ìlú òyìnbó tẹ bá wọ even on Facebook tẹ bá wà ní ìlú òyìnbó wọn máa ń pè mí kan ní third party tẹ bá fi ní third party yẹn immediately tí ẹni yẹn bá ti kú ṣé mo pé date of birth ti máa ṣò ìpè ẹni yìí kò sí láyé mọ́ wọ́n máa gbogbo gbogbo kí ni ẹ̀ máa block ni ó lè máa ṣẹlẹ̀ láàrin àwọn dúdú ètò ṣẹlẹ̀ láàrin àwọn àwọn òyìnbó immediately tẹ́yìn ẹ̀ bá ti kú gbogbo gbogbo social kìíní ẹ̀ ó ti ó ti ó ti ó ti went off. Hmm. ṣé ń gbọ́ mi ẹni tó bá fẹ́ tó bá ní relationship pẹ̀lú ẹni yẹn tó bá tó bá message wọ́n bá máa reply kíní ẹ̀ náà máa gbé síta fún ipe bóyá kíní tó fi ṣe kíní bẹ́ríà kíní ẹ̀ òun ló máa jáde ṣé ń gbọ́ mi i'm a witness mo nǹkan tí nǹkan tí mo rí ni kì í ṣe pé ní dẹ̀ ṣe tí mo dẹ̀ ti study many mẹ́ni mẹ́ni mẹ́ni àwọn èèyàn bí ṣòye yín hmm. so cpa kò yẹ kó tiẹ̀ bọ́ sí social network àtọ́ kò dẹ̀ yẹ kó dáhùn àtọ́ táwọn àbúrò egbin òru bá tiẹ̀ ń sọ̀rọ̀ kò yẹ kó dáhùn nítorí pé nọ́mbà one wọ́n máa máa ayé á máa suspect ẹ̀ ìpè bọ́yá olówà nídìí ọ̀rọ̀ woman yẹn wọ́n mọ̀ pé ọmọ rere kan tó bá ń gbọ́ mi ó lè wà lórí ẹni ìyá mi ẹ jẹ́ ká bá wa sòótọ́ ọ̀rọ̀ torí ẹ lè máa gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí hmm. please ẹ bá máa sọ anything mọ́ ẹ bá kàn rọra fọwọ́ lẹ́rán ẹ ìfẹ́ tẹ bá ní sáwọn ọmọ ìgbìn ọ̀run ẹ̀yin gan lẹ tún máa máa mú owó lápò ara yín láti máa láti máa fún àwọn ọmọ yẹn kì í ṣe pé kẹ́ máa sọ pé ah owó ìyá wọn lẹ́ máa fi ṣe lè o ẹ̀gọ́ òlu ẹ̀ lẹ́ máa fi no ayé ò kì í ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo wa la máa gùn lẹ́mìí lágbára ọlọ́run àní bá wọn kúkú ọ̀wọ́ wà àní da irú wa sílẹ̀ lójijì. àmín ṣàlà àmín olórúkọ jésù. please tí èèyàn tó bá wà lórí afẹ́fẹ́ tó ń gbọ́ kó lọ kó lọ kó lọ kó lọ tó bá táwọn èèyàn bá ń tì í tán bá sọ pé má wọ́ọ̀rì wá no it's not like that ṣé àmọ́ pé kọ́là tó kọ́ọ̀lì lẹ́ẹ̀kan yẹn ó mọ nǹkan tó ń sọ mo mo ń rídì àwọn kọ́mẹ́ǹtì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwọn èèyàn ń sọ pé kíni kò rí bẹ́ẹ̀ o tí wọ́n bá fi ẹsẹ̀ òfin tí àwọn àbúrò ìgbín ọ̀run bá fi ẹsẹ̀ òfin bọ̀ pa yẹn kò lè jàre o hmm. no matter kò lè jàre never never no matter because number one ọkọ ìgbín ọ̀run òun tún ní ẹ̀tọ́ ju pa lọ hmm. ọmọ dà wọ́n pọ̀ bí òun àjọ sí pọ̀ hmm. bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọkọ ogun ọkọ ìgbín ọ̀run gangan gangan tó bá jẹ́ pé wọ́n ṣe marriage court wedding tó jẹ́ pé wọ́n ti ìyàwó fúnra wọn tí woman yẹn fi kú ọkọ ẹ̀ ló lẹ́tọ̀ọ́ sí gbogbo property ẹ̀ eh? wọ́n lè fẹ́ yes tó bá jẹ́ pé wọ́n ti fúnra wọn ní divorce eh. letter tí wọ́n ti sáàfù ara wọn wọ́n dẹ̀ ti sáìn pé àwọn ò sí papọ̀ mọ́ o ṣùgbọ́n ọmọ da àwọn pọ̀ wọn bá yìí ṣe máa yẹn òun ló lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan ẹ̀ òun ló máa yàn lé àwọn àbúrò yẹn lọ́wọ́ ṣùgbọ́n tó bá tó bá jẹ́ pé wọ́n ti wọ́n ti divorce tàbí kẹ̀ pé wọ́n ṣe court wedding like that pé wọ́n ṣe marriage ní ìlànà òfin ó lè má lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ ní ẹ̀tọ́ ṣé ẹ rí ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ ogún ó dẹ́líkèsì gidi gan ẹlòmíì máa ń para wọn sọ̀rọ̀ ogún ṣé ẹ rí àwọn ọmọ tá ẹ rí pé wọ́n sì rọra dákẹ́ yẹn wọ́n mọ̀ bó ṣe ń lọ o mo wo bẹ̀rẹ̀ mo wo ah sorry mo wo programu kan ní eh, márùn popular man kan lórí kinní lẹ́yìn àwọn ọmọ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dìde sí eh, sí eh, ẹ̀gbọ́n àti àbúrò bàbá wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dìde Hmm. àwọn ọmọ yẹn kéré ńgbà tí bàbá wọn kú hmm. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dìde ní ìsìn wọ́n wá gbé ọ̀rọ̀ wọn wá sí prógámù yẹn. then another thing ẹ jẹ́ kí n tún kí n tún fi opportunity kí n tún fi bá àwọn àbúrò Egbin sọ̀rọ̀ ṣé é rí ẹ̀yin àbúrò Egbin ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run tí ogún ẹ̀gbọ́n yín bá bọ́ sí yín lọ́wọ́ ẹ má ṣe báṣubàṣu o <laughs> ẹ má sọ pé nítorí pé ẹ ní ẹ rí opportunity. Whoa? opportunity tó ń háyàn lọ́fun lọ́jọ́ iwájú ni o hmm. ẹ bá wa ẹ tọ́jú àwọn ọmọ yẹn dáadáa ẹ rè wọ́n dáadáa ẹ sin àwọn ọmọ yẹn débi tí ẹ̀rù ò ti ní bà wọ́n ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn máa wò pé ah ife ìyá àwọn kú wọ́n máa sọ pé wọ́n ní bàbá eh, àwọn ọmọ ló yà kó wọ́n mò ń bọ̀ mò ń bọ̀ lórí yẹn wọ́n máa sọ pé ìyá kú ìyá sì kù ipò bàbá wà ń bẹ́ẹ̀ o kò sí nǹkan tó ṣe ipò bàbá bàbá wọn wà steadily ṣùgbọ́n tí àwọn àbúrò àwọn àbúrò ìyá wọn àwọn náà náà máa dìde gẹ́gẹ́ bí ìyá fún wọn ẹlòmíì ò lè ṣe ìyá wọn ẹ̀jẹ̀ láàpé ṣóyè yín mm. àwọn àbúrò náà ló máa ṣe ìyá fún wọn mm. ṣóyè yín gbogbo tọ́ba dẹ̀ ṣe máa ṣe mo wo nígbà tí sàn pé bẹ́ẹ̀ rí ẹ̀ ìkànnú àbúrò ẹ̀ ó sọ̀rọ̀ tó ní à pé kí ọlọ́run ó fún ní agbára tó máa tọ́jú àwọn ọmọ ẹ̀gbọ́n òun that is how it's supposed to be. tó hmm. yé yín hmm. tí wọ́n bá fẹ́ jogún ẹ̀gbọ́n wọn wọ́n má hmm. jẹ́ lájẹ jù wọ́n má jẹ́ lájẹ irun wọ́n má jẹ́ ní àjẹ irun wọ́n lè jẹ́ ṣùgbọ́n nǹkan máa jẹ àjẹrun. ok so point tí ẹ try láti sọ fún mi sí ni wípé àwọn àbúrò Ẹ̀gbin Ọ̀run ní right sí property ẹ̀gbọ́n wọn mo fẹ́ kẹ́ làámọ́lẹ̀ torí àgbàlagbà ní. yes Money eh, right yes Money right sí property ẹ̀gbọ́n wọn tó yé yín kì í dẹ̀ bẹ̀ kì í ṣe pé kó wá jẹ́ gbogbo ẹ̀ kò gbọ́dọ̀ pọ̀ jù tó yé yín tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ àbúrò tó jẹ́ pé wọ́n wà wọ́n wà wẹ́ẹ́ lókè tó jẹ́ pé wọ́n fẹ́ rílì tọ́jú àwọn ọmọ ẹ̀gbọ́n àwọn tó mm. yé gbogbo ogún tí. Si, gbogbo property yẹn gbogbo owó tó bá wọlé ń bẹ̀ wọ́n máa fix ẹ̀ fún àwọn ọmọ yẹn wọ́n máa fix ẹ̀ wọ́n máa fi sí fix fix deposit fún àwọn ọmọ yẹn di ọjọ́ iwájú ọmọ yẹn fi máa pé bí ìmọ̀bọ̀yá ti pé eighteen I don't know wọ́n máa fi pé eighteen eh, eh, eh, mm. wọ́n lè fix ẹ̀ twenty years wọ́n lè fix ẹ̀ ten years ṣóyé yín gẹ́gẹ́ bí kọ́là ṣe sọ pé wọ́n lè ta mọ́tò wọ́n lè ta nǹkan tó bá fẹ́ bàjẹ́ or something like that yes wọ́n lè ṣe eh. ṣùgbọ́n kán lọ fix ẹ̀ fún àwọn ọmọ yẹn bó jẹ́ ọdún mẹ́wàá náà máa fi fix ẹ̀ bó jẹ́ ọdún márùn-ún náà máa fi fix ẹ̀ bó jẹ́ twenty years náà máa fi fix ẹ̀ ó máa wà níbẹ̀ fún àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn náà náà máa sign fúnra ara wọn. ok mo fẹ́ bí nǹkan kan fún yín eh. grandma edoma bẹ́ẹ̀tì àwọn àwọn àbúrò Ẹ̀gbin Ọ̀run wọn wọn rẹ̀ wọn close dáadáa kò sí rẹ́pọ̀ láàrin wọn kó tó di pé olóògbé ṣaláìsí yẹn ẹ̀gbọ́n wọn tó tó fi lọ so ẹ̀gbọ́n wọn dẹ̀ kéré eh, ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n sọ díẹ̀ torí mọ̀ káwọn kọ́là ò jẹ́ ń sọ̀rọ̀ mo sì mí sì máa padà wá ṣe chaati tèmi so ẹ jẹ́ kí n máa fi chaati ilẹ̀ fáwọn kọ́là ó ti yẹ yín mo máa fi ilẹ̀ fáwọn kọ́ àwọn kọ́là mo fèlè ilẹ̀ fún bẹ́ẹ̀ kò sí bí mo ṣe lè fún kọ́là kò sí bí mo ṣe lè filẹ̀ fún kọ́là náà kí n má sọ nǹkan kékeré náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kékeré àwọn siblings Ẹ̀gbin Ọ̀run àwọn àbúrò ẹ̀ wọn rẹ́pọ̀ pẹ̀lẹ́gbọ́n wọn wọn ò bìkítà pẹ̀lú ẹ̀ wọn ò close mọ́ ìjà wà láàrin wọn ọdún normal normal ní gbogbo kò síbi tí wọn kì í kádì ìyá alẹ kò síbi tí ìjà ò kì í sí láàrin ọmọ tìyá sorry láàrin siblings láàrin ọmọ ìwọn ẹ̀gbọ́n àtàbúrò kò sí bẹ́ẹ̀ wọn close wọn rẹ. Mm so ṣé bí wọn ṣe rẹ́yìn ẹni fẹ́kẹ́ dá mi lóhùn gẹ́gẹ́ bí àgbàlagbà ilẹ̀ yorùbá ṣé bí wọn ṣe rẹ́rẹ̀ẹ́ tí wọn close sí ẹ̀gbọ́n wọn go súnmọ́ wọn ṣé bí ẹ̀gbọ́n wọn ṣe wá ṣaláìsí wọn ní ẹ̀tọ́ mo fẹ́kẹ́ straight answer ni mo fẹ́kẹ́ fún mi màmí ṣé bọ́ ẹ̀gbọ́n wọn ṣe wá ṣaláìsí wọn ṣé wọ́n ní ẹ̀tọ́ sí ogún ẹ̀gbọ́n wọn náà mo fẹ́kẹ́ dá mi lóhùn màmí bí wọn ṣe close tí wọn dẹ̀ wúlò fún mo fẹ́kẹ́ dáhùn straight ṣó yé yín ṣé ẹ mọ̀ yìí pé wọ́n fi ẹ̀sùn wọ́n fi ẹ̀sùn kan pa ipe hmm. àwọn bá ti wá sọ́dọ̀ ẹ̀gbọ́n àwọn ipe wọ́n ń jẹ́ kí àwọn free wọ́n ń jẹ́ káwọn mọ̀ rí ìyẹn ẹ̀sùn tán fi kàn án ní. ta ni ò jẹ́ kán wọlé ẹ̀dọ́nà ẹ̀dọ́nà ẹ̀dọ́nà ó dàbí ìgbà ẹ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ má mi. ó dà pé àárín pa àti àwọn àbúrò ègbin àárín wọn ni oògùn kì í ṣe egbin àti àwọn àbúrò ẹ̀ Ah, ah, ṣé mọ̀ pé ẹni tó bá pè ní ah. pa yes ẹni tó ṣé mọ̀ pé ẹni tó bá pè ní pa personal assistant tó yé yín ó máa máa hàn ó possible kó máa hàn gẹ́gẹ́ bí ẹni yẹn gangan gangan tó yé yín nígbà tí mo wo interview yẹn mi ò mọ bóyá bẹ́ẹ̀ ni bóyá lóòótọ́ ni o hmm. àbúrò ò lè máa wá kò lè máa gbà kò lè máa gbẹdọ ọjọ́ ìbò náà wọ́n máa ní pé wọ́n máa gba eh, appointment wọ́n tó rí ẹ̀gbọ́n wọn is it possible ṣó possible nílùú yẹn ṣá nílùú bẹ̀ yẹn ipe kóyàn tó rí ẹ̀gbọ́n ẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ rí pa àbí ó gbọ́dọ̀ kọ́kọ́ máa gba appointment ṣe mọ̀ pé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn náà ó lè fa ìní then another thing is that tí àgbáyé bá sọ pé wọn ọ̀rẹ́ hmm. ó kún ọmọ ìyá ó uh-huh. kún ọmọ ìyá uh-huh okùn ọmọ ìyá mhm. that is blood ẹ̀rọ eh, uh-huh. okùn ọmọ ìyá uh-huh. ó máa ń tẹ̀ ní o kò kì í já o. no matter tí ẹ̀yin eh, èèyàn àti blood sister and blood brother ẹ̀ wọ́n ṣe lè rẹ́ tó wọ́n lè ja ìjà ipe ìjà ìjà àpájúdé o kò possible. Hmm. no àwọn kan wọ́n máa ní ọmọ ìyá inú àwùsá náà kì fojú kan ra <laughs> bíi ti kúkọ́ hmm. bíi ti kúkọ́ i'm telling you. so wọn pẹ̀lú bí wọ́n ṣe rẹ́ pẹ̀lú ẹ̀ so wọ́n wá tí wọ́n bá ṣe wá dé nsìn wọ́n lẹ́tọ̀ọ́ láti kọ̀ǹtúrò ogún ẹ̀gbọ́n wọn mo fẹ́ kẹ́ dáhùn màmí ìyàwó mo fẹ́ kẹ́ eh, dáhùn. òun náà ni mò ń sọ yìí pé eh, wọ́n ní ẹ̀tọ́ tó yẹ eh, yín mi mọ̀ bóyá mi mi mọ̀ bóyá tó bá gbé dé ọ̀dọ̀ olófin ṣá I don't know hmm. bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n ní ẹ̀gbọ́n tó jù wọ́n lọ ṣòye yín hmm. àwọn ò ní ẹ̀tọ́ láti dìde àwọn ẹ̀gbọ́n tó bá jù wọ́n lọ tán jọjọ́ ọmọ ìyá ọmọ bàbá hmm. àbí tó jẹ́ irú màmá tí wọ́n ń sọ yẹn màmá yẹn ó ní ẹ̀tọ́ láti yanjú ọ̀rọ̀ yìí fún wọn tí màmá bá jẹ́ ọkùnrin àti pé ìbá ṣe pé wọ́n ti make allegation lé màmá pé click mọ́ pa that's another allegation fún màmá mà wọ́n dárúkọ màmá kan mi ò mọ wọ́n ní àbúrò màmá àwọn ni or something like that mm, mm, mm. so question tó yẹ kí àwọn èèyàn máa béèrè lọ́wọ́ àwọn àbúrò yẹn ní pé ẹni tó bá interview wọn kàn máa béèrè pé ṣé wọn ò ní gbà nínú ilé wọn ni yes question tó yẹ kán máa kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn nìyẹn ṣé kò sí àgbà ní ìdílé wọn ni ah, kò sí kò sí bọ́n ṣe lè ṣe náà tán bá tán bá bá àrọ́bá wọn ní àrọ́bá bàbá ìtàn wọn á wá wọn á tracy wọn á ṣe tracing náà ṣùgbọ́n nídà yìí pé bọ́rọ̀ wúmà yẹn ṣe jẹ́ kò sẹ́ni tán lè sọ pé wọ́n lè fi ṣe àgbà mọ́ torí pé àwọn gan-an kan tó kẹ́niyẹn tó kú wọ́n wọn bóyá wọn kẹ́ bí mọ́ra or something like that so ta ni wọ́n fẹ́ pè pé àgbà ìdílé wọn láti wá jókòó láti wá bá wọn yanjú ọ̀rọ̀ yìí kò sẹ́ni tó lè pe kò ju pé tí wọn bá lè yanjú ẹ̀ láàrin ara wọn kan gbé. tàbí kẹ̀ tàbí kẹ̀ tí wọ́n bá tí wọ́n bá màyẹ ni mo tún repeat ọkọ pé ọkọ olóògbé ipe wọn lè dìde gẹ́gẹ́ bíi pé àwọn ni bàbá àwọn ọmọ. àwọn kan tó ń la àwọn ọmọ yẹn ọ̀hún àti àwọn bàbá ọmọ àwọn ọmọ wọn fi màmá ṣe olórí ọ̀rọ̀ yẹn but pa ó gbọ́dọ̀ step back. Hmm. ya hmm. pa ó gbọ́dọ̀ step back kọla ń sọ lẹ́ẹ̀kan yìí pé nǹkan tó bá fẹ́ fún pa pé kínní <laughs> ọ̀rọ̀ ilẹ̀ yorùbá ò rí bẹ́ẹ̀ eh? even ọrọ àgbáyé yes ọrọ àgbáyé gan ò rí bẹ́ẹ̀ ok tá guy bẹ́ẹ̀ ṣe wà yẹn nísìn fẹ́ máa báyàn kan ṣiṣẹ́ ṣẹ́ ń gbọ́ mi kẹ́ pa èèyàn kan ní ìlú bíi ìlú abroad tẹ́ wà yẹn ká ní pé òkè ká ní pé ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ kí àrùn yẹn ti close ẹ̀ ń gbélé àwọn ẹni yẹn kẹ́ ẹ̀ ń kí ẹ̀ fún ẹni yẹn gan tẹ̀dẹ̀ kí ẹ̀ tí ẹni yẹn gbogbo àwọn ọmọ ẹni ẹ̀kan láìkì yín tí gbogbo ẹbí láìkì yín ṣé tí ẹni yẹn tó bá dolóògbé ṣé wọ́n máa pè yín pé ogún so possible. so tán bá rẹ́kọ̀dù ń kọ́ tí egbin ọ̀run bá wá fẹ́ tó bá jẹ́ pé ó wà lákọsílẹ̀ rẹ́kọ̀dù yìí pé kán fún pa ní nǹkan náà ń kọ́ kí ló máa ṣẹlẹ̀. ẹ jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n ṣe example kan fún yín ẹni tó kú tó ṣe tó ṣe wíìlì pé ọ̀bọ̀ pé àwọn ẹranko ló mọ lòun àwọn ẹranko tó ń sìn òun lòun ṣe gbogbo lòun wíìlì gbogbo wíìlì fún àtọmọ aláìní nígbà tó kú ṣé wọ́n gbé ogún ẹ̀ lọ sọ́dọ̀ ẹranko wọ́n gbé lọ sọ́dọ̀ ọmọ aláìní àwọn àbúrò àwọn fámìlì ẹ̀ ló ló ló ṣí àogún ẹ̀ náà. Ah, ìyẹn ò sí akọ́lẹ̀ yẹn onímọ̀jọ́rò bá dìde tágbẹ̀jọ́rò bá tó bá. pẹ̀lú pa tí wíìlì yẹn ò bá fẹ́ fún àwọn àbúrò ẹ̀ tí ò bá dẹ̀ fẹ́ fún àwọn ọmọ ẹ̀ tó ni mo ṣe sọ yìí pé àwọn àbúrò wọ́n lè máa nídìí pé wọ́n máa wọ́n máa sọ pé àwọn fẹ́ lọ́wọ́lọ́wọ́ pé àwọn fẹ́ jogún dàrí pé gbogbo nǹkan tó bá wọlé nínú ogún yẹn kán lọ. fíìsì fáwọn ọmọ ọmọ ìpè ètì ọkọ tó lè tẹsí ọ̀rọ̀ yẹn ni nínú owó yẹn kọ́bọ̀ yẹn wọ́n gbọ́dọ̀ make sure pé kọ́bọ̀ yẹn máa di tọ́rọ́ tó kù kọ́bọ̀ yẹn máa wà ń bẹ̀ èrè orí ẹ̀ àwọn ọmọ yẹn náà kò gbọ́dọ̀ máa fi. grandma ìkan nínú àwọn àbúrò ẹ̀ tó ní ẹ̀mí ti fẹ́ máa gbé òun sìn tó lóun ti fẹ́ di wòlíì ṣé ó lẹ́tọ̀ọ́ láti ní pé kó máa kó lọ máa kó lóun fẹ́ máa gbẹ̀mí òun fẹ́ máa di wòlíì kóun náà máa ṣe bí gbé ọ̀run bẹ́ẹ̀ fẹ́ kẹ́ down straight ní kẹ́ down ẹ̀ màmí let's down straight straight ní kẹ́ down. tó bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tí ẹ mọ̀ pé èmi ò mọ ṣọ́ọ̀ṣì tán ah. tán lọ mi ò mọ Mm. because ìyẹn gbà tí sọ tọ́tẹ̀ ti sọ pé lágbájá ebi ọ̀hún sọ pé àwọn ṣe kíní kan ẹni tó ti kú ó ti lọ ẹni tó ẹni tó ti kú ti lọ tó bá wù wọ́n tó bá wù ẹni tó sọ pé òun fẹ́ hand over church yẹ. tó ló olóhùn olóhùn ti pè ń ẹ ń bá kẹsàn-án tó bá dúpọ́ ló pé. nísinsìnyí lẹ́nu sínsìn tó náà ń tẹ̀sí pé. ó lè handle company ẹ̀gbọ́n ẹ̀ òkè ká má tiẹ̀ sọ pé church ká sọ pé company. ẹ̀yẹ́ sì sí tọ́lọ́ ti sáré pé sí ni mm-hmm. ó lè máa ṣe wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀. tani company ó lè ó lè ó lè handle company ẹ̀gbẹ́ ẹ̀ náà eh. ó lè handle company ẹ̀gbẹ́ kò sí nǹkan tó bá dìbẹ̀ ṣùgbọ́n tó bá wá jẹ́ pé lọ́jọ́ wájú mm. tí àwọn ọmọ yẹn bẹ̀ tó gbọ́dọ̀ wà very careful torí pé àwọn ọmọ yẹn tó bá wá di ọjọ́ wájú tí àwọn ọmọ yẹn tí ìkànnì wọn náà bá dìde tó bá fẹ́ẹ́ gba ipò ya wọn o mhm. gbọ́dọ̀ dìde fún wọn. ok so táwọn ọmọ yẹn bá ti wá gbọ́n tó bá láwọn fẹ́ gba ipò ya wọn ó láti dìde fún ok àwa mhm. dìde fún wọn nítorí pé a lè rí nínú wọn náà tó jẹ́ pé Ọlọ́run pè tó sọ pé òun náà òun pè ẹ so wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ step back fún fún àwọn ọmọ yẹn so ìgbà yẹn lẹwà ìgbà yẹn lẹwà rí pé àwọn àbúrò yẹn náà àwọn náà wá dàbí ìgbà péré fáwọn ọmọ àwọn náà wá dàbí pa step down. àwọn náà wá step down fún àwọn ọmọ ok káwọn ọmọ máa control property yẹn lọ. yes yes tó bá wù wọ́n tó bá wù àwọn ọmọ. ẹ mọ̀ pé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni jama ti ń ṣẹlẹ̀ tí ó bá ti wá dùn mọ́ tó bá wá sọ pé òun ò ní gbélẹ̀ pé ẹ lè ṣe bí mo ṣe lè ṣe ń kọ́ mo fẹ́ kẹ́ dáhùn yẹn náà ẹ dáhùn grandma tí